To, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته يا أستاذ. ìbéèrè kan ló tún sọ sí mi lọ́kàn báyìí o, ṣùgbọ́n a fẹ́ fọ́nì sí yín, a fẹ́ pààyàn lẹ́rìn. Tòun ti bẹ́ẹ̀ mi fẹ́ kẹ́ ẹ lámilọ́yẹ̀ <laughs> lórí ẹ̀ o, ẹ má jẹ́ kó jẹ́ ìpalẹ́rìn sí yín òun náà ni pé àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ láàrin ara wọn nínú ọ̀rọ̀ ara wọn tó bá ń sọ̀rọ̀ yìí pé ọjọ́ burúkú èṣù bomi mu ṣùgbọ́n ní ìròrí tèmi bí mi ṣe wá gbọ́ tẹ́nìkan sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n á wò pé tí èṣù bá bomi mu ní ọjọ́ burúkú à ń fẹ́ máa tu èṣù ní inú nìyẹn tàbí ká máa ní à ń tù lọ́kàn a ní ìdẹ̀ yìí tó dẹ̀ já sí nínú ìsìláàmù yìí pé tí wọ́n bá dárúkọ èṣù níwájú ọlọ́run bá àbí nínú ọ̀rọ̀ ọlọ́run bá àwọn àáfàá máa ń sọ pé làánàtúláyé àléhì ní ìtò túmọ̀ sí pé ibi dandan ọlọ́run ọba kó máa bá èṣù then àwọn yorùbá dẹ̀ máa sọ pé ọjọ́ burúkú kí èṣù bu omi mu mi ò rí pé ó jọra wọn ẹ̀rí pé ìbéèrè mi yẹn ó fọ́n nìkan tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣé yorùbá náà àwọn mùsùlùmí tàjọ ọmọ yorùbá ṣáàlẹ̀ ààyè máa bá wọn sọ́bẹ̀ wípé ọjọ́ burúkú ìṣubú mi mu àbí kò tọ́ sí wa láti bá wọn sọ rárá rárá rárá ẹ jọ ẹ bá wa dáhùn ìbéèrè yẹn asalaamualeykum warahmatulahi wabarakatuh.